ló ṣe jẹ wọ́n ní ká pa sọ̀látù bóòrò àti àṣírí pọ̀ àwọn kanu sọ̀hìn muslim àwọn sì gbọ́ tá a sọ pé kí wọ́n mọ̀ papọ̀ tó ráwọn ṣí àní máa ń ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́rọ̀ wa dáadáa ọ̀tọ̀ ní tẹ́ gbọ́ ọ̀tọ̀ ní tẹ́ sọ. aṣọ ìpín ká máa pa sọ̀látù bóòrò àti àṣírí pọ̀ láì nídìí àwọn ṣí àní máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́ bá lọ sí Iran lónìí bẹ́ẹ̀ sì rí tí wọ́n ń ṣe lò wọn máa ń pa zuhra àti asiri pọ̀ láì nídìí so ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jamaa àwọn sọ pé àdìsí kan wá àdìsí abdullahi bin abbas radiyallahu anhuma alimami bukhari gbé jáde muslim gbé jáde abu dawud gbogbo wọn tirmidhi gbogbo wọn gbé jáde tóbi lórí ibnu maja gbogbo wọn gbé ẹnẹsáyì gbogbo wọn gbé ashabul kutubu sitta gbogbo wọn gbé jáde àmì ẹgbẹ́ bá àdìsí náà ti lọ ọlọ́run nàbì sallallahu alayhi ọ̀pọ̀ àsọ̀látò gbòòrò àti àṣírí pọ̀ ní Medina láì kò sí bẹ̀rù àbójò nínú rìwáyà kan láì kò sí bẹ̀rù àbírin àjò ọ̀pàpọ̀ tọ́ gbogbo àlùsùnà wọ́n yí àdìsí wò wọ́n pín yẹlẹyẹlẹ lórí ẹ̀ ó ń bẹ nínú wa ẹni tó sọ pé a lè lo àdìsí yìí bó ti ṣe wáyìn àmọ́ pẹ̀lú májẹ̀mú kọ́májẹ gbogbo gbà olùkọ́ gẹ̀ẹ́sì kọ́májẹ gbogbo gbà àwọn eléyìí kéré ní nọ́mbà nínú àwọn olùmọ̀ nígbà tí àwọn kan sọ yìí pé pípapọ̀ táwọn fi papọ̀ gangan gangan òye. Gan, gan, gan, nítorí pọ́lọ̀ sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tó lákòókò ní sọ̀lá ànábì òsì lórí ìrìn àjò kò jẹ́ kò jẹ́ pé tó ń rọ̀ kò jẹ́ pé kí ló pápọ̀ sí torí pé tá a bá sọ pé pápọ̀ kò nídìí a jẹ́ pé a ti bá instruction tó wà nù àyà yẹn jẹ́ nu pé a lè ṣe sọ̀lá at any time a lè pápọ̀ bó ṣe wù at any time sẹ́mi pé tó bá jẹ́ pé ọkàn pápọ̀ bẹ́ẹ̀ náà ni àyà yẹn ọ̀fẹ́ nítumọ̀ mánu torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé àlè sọpọ̀ kàn papọ̀ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ agbọ́dọ̀ wádìí sí nínú wádìí tán á ṣe sí alimami Shawkani rahimahullah àtàwọn olùmọ̀mí ìṣáájú rẹ̀ gẹ́bí ibn Hajar rahimahullah wọ́n sọ pé tó ṣẹlẹ̀ ní pé pé papọ̀ tó papọ̀ yìí ọ̀rọ̀ àwọn hànàfíyà àti màlìkíyà ló ṣe déédéé ń ọ̀rọ̀ àwọn hànàfíyà àti màlìkíyà ló ṣe déédéé ń wípé wọ́n papọ̀ sórí yẹn láwòrán lásán ni alìjẹmọ̀ọ́ sórí ni wọ́n papọ̀ láwòrán lásán ni torí pé gbogbo àdìsí tó wá nípa pé ànábì pa zohor àti asiri pọ̀ kò sí kanu wọn tó sọ fún wa pé lákòókò zohor kò sì sí kan tó sọ pé lákòókò afu ẹlẹ́yìn tó yẹn máa ṣiṣẹ́ fún ni o lè máa wá o ká fún ọ lẹ́bùn ọwọ́ àdìsí tó sọ pé àkókò zohor ní sẹ́mi kí tó bá kọ́ àkókò zohor náà ló ṣiṣẹ́ fún táwa ń wá àbí tó bá kọ́ àkókò asiri ni eléyìí ò sì sí wàhálà kò sádìsí kan tó sọ bẹ́ẹ̀ bí náà hajj àni gbogbo àdìsí tó wá nípa pànàbí papọ̀ kò sí kan tó sọ pákókò báyìí kò sí tó sẹ́kù jọ̀rọ̀ hanafiya àti malikiya lọ kí wọ́n ní hanafiya àti malikiya sọ wọ́n lánàá fi ṣe jẹ́mu rẹ̀ jẹ́mu ansoriyan torí wọn bí Ibn Abbas náà léèrè inú àdìsí yẹn kí ló dé tó fi wá síbẹ̀ kò sí sábàbí kankan ó ní arada alla yuhrija ummata anabi ọ̀fẹ́ la wàhálà bọ̀ rẹ̀ lọ́rùn. àwọn olùmọ̀ á sọ pé bóòlù ti ṣẹlẹ̀ àwọn Maliki àti Hanafiya yẹn wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé anabi sallallahu alayhi wa ó wá ti sọ̀látù zuhur rákà mẹ́rin gẹ́lẹ́ tó parí báyìí asiri ti wọlé ó wá ti asiri náà rákà mẹ́rin sẹ́mi pé kọ̀fẹ́ la wàá lọ́bọ̀ àlùmọ́ rẹ̀ lọ́rùn tó wọ́n ní tó ṣẹlẹ̀ ni. rìwáyà kan wá wá nínú Sunan Nasa'i tó ń ṣàlàyé ń tó yìí gẹ́lẹ́ ó ní ànábì lọ sọ̀látù zuhur lára gán-an kótó wa di pa nàbì ṣe ọparí rẹ báyìí ó tún ṣe àṣírí ni gan ẹ bá parí àkókò rẹ ó ṣe tán báyìí ó tún ṣe sọláàtì làásù tó ń tó ṣẹlẹ̀ ń bẹ̀ mọ́ torí ìdí eléyìí báyìí àwa sọ pé àwọn olùmẹ̀sìn Islam wọ́n pín sí méjì nípa pé tá a lè pa sọláàtì dóòrò àti àṣírí pọ̀ ń lé èso rírìn àjò orin àjò ọ̀pá pọ̀ ẹ̀hẹ́n tó tójú bá rọ̀ nìyí tá a lè papọ̀ àbá a lè papọ̀ so ìyapa wa wà àwọn kan sọ pé a lè papọ̀ ìmáàmù Ṣáfi'í sọ̀bà ó lè a lè papọ̀ lè tójú bá ti rọ̀ lọ́sàn gẹ́gẹ́ bá ń sìn pa magrib àti ṣáìpọ̀ ní alẹ́ ìyẹn ní àkókò zuhur níta ń sọ nìyẹn o sẹ́mi kó sì fi takò níta pé àdéhì lè tọ́ka sí palẹ̀ papọ̀ lákòókò tọ́ ìgbà tí àwọn míì hànàfíyà tẹ̀ ní àyípasọ̀ láti pọ̀ rárára láyé yìí àfi tá a bá wà ní àràfà a bá wà mùsùlẹ́lìfà ẹ bá wà lórí ìrìn àjò ẹ̀gbọ́dọ̀ pasọ̀ láti pọ̀ lọ́dọ̀ àbọ̀ hànífà à ń bọ̀ sí bọ́sí pé tí wọ́n á wà nílé ẹ̀ máa pa kíni kọ́ abẹ́fẹ́ kán àbùkù ni lọ́dọ̀ ìmáàmù Malik àti Ahmad ibn Hanbal àwọn sọ pé bẹ́ẹ̀ ni a lè pa magrib àti ṣáì a lè pa magrib àti ṣáì òjò ọba àrọ̀ lọ́sàn kí ló dé wọ́n nítorí wàhálà tí ó ṣe wa tójò bá rọ̀ lọ́sàn kò tó wàhálà tí ó bá wa tójò bá rọ̀ lálẹ́ bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ tó ń táwọn wò nìyẹn tó ń táwọn amú nìyẹn ètò àmú nìyẹn àmọ́ kọ́ aṣọ pàdésì kan wà tó lálẹ́ papọ̀ kò sí ọmọ wà ní kò sádìsì náà tọ́sọ pa lè papọ̀ nítorí pé ànábì ọ̀pápọ̀ nítorí òjò kí ni wọ́n fẹ́ papọ̀ nítorí ẹ̀ náà sọmọ kọ wádìí ti torí òjò wa sáàdì ti torí òjò wa àràdì ti kan láyé tọ́sọ pé ànábì pa lóhùrọ̀ àti àṣírí pọ̀ nítorí òjò rẹ̀ àtìràdì ti kan tọ́sọ pọ̀ pa magrib àti ìṣáì pọ̀ nítorí òjò rẹ̀ so torí ẹ̀ àsọ yìí pé a lè pa magrib àti ìṣáì pọ̀ àmọ́ ká má pa lóhùrọ̀ àti àṣírí pọ̀ téèyàn kan bá wá papọ̀ àwọ̀ sọ ti di kinní kan o mo rò pé yé wa torí pé náà lẹ́ni tó sọ bẹ́ẹ̀ rínú àwọn olùmọ̀ náà níta ni al-Imam Ash-Shafi'i rahimahullah ọjà kò ti ṣe jẹ́mi. so lẹ́yìn eléyìí báyìí a ti wá rí i pé tó bá pa àwọn sọ láti yẹn pọ̀ tá a ṣe báyìí so ẹ gbọ́dọ̀ fàdí ti náà bá ti sẹ̀rí fún o kò sẹ́rí ń bẹ̀ o torí pé anábì papọ̀ kò sí sábàbí kankan kò sí sábàbí kankan sọ tó a jẹ́ pé ọ̀rọ̀ àwọn olùmọ̀lókù tá à ń fi ṣiṣẹ́ o torí àdìsí ọ̀tọ̀ kàtì torí ẹni Imamu Tirmidhi níparí tíra rẹ̀ ó ṣe tíra kan pé ní Kitabul Ilal níbi mo fẹ́ ṣàlàyé irú àwọn àlébù tí máa ń wọnú àwọn àdìsí tí wọ́n ṣe ń gbà wá táàfin máa ń sọ pé sahih táàfin máa ń sọ pé hasan táàfin máa ń sọ pé da'if táàfin máa ń sọ pé mawdu' ó kọ́ alẹ́ kọ́ mbẹ́ eléyìí abala kan ní nínú ilmul mustalah níbẹ̀rẹ̀ kìtàbù lẹ́yìnlá lọ́wọ́ sàlàyé ó ní gbogbo àdìsí tó wà nù síra mi kò sáàdìsí kan bẹ̀ àfikọ́jẹ́ pé àwọn olùmọ̀ wọn fi sẹ̀rí àfàdìsí mẹ́ta nínú àdìsí mẹ́tẹ̀ẹ̀ta làdìsí Ibn Abbas fáànà bíi pa lóhùrọ̀ àti àṣírí pọ̀ àti Isha ní Madina láì jẹ́ kójú rọ̀ láì kò sì jẹ́ ìbẹ̀rù wà láì jẹ́ pé bẹ̀rù wà láì kò sì jẹ́ pọ̀ wà lórí ìrìn àjò mo rò pé yé wa láwọn olùfisẹ̀rí fi wọn à lò tó ìmáàmù Nawawi ó ní rárá ara ẹni tó lò tọ́sọ yìí pé kò gbọ́dọ̀ kan jójoojúmọ́ ni mo rò pé wa kò gbọ́dọ̀ kan jójoojúmọ́ ni tó eléyìí túmọ̀ sí pé táàdì sì bá wa á gbọ́ yé bó wà kí ẹsẹ̀ kọ̀ kankan ló ló báyìí kọ́ ọmọ wa fi sẹ̀rí tí wọn náà bá ka àdìsí tó bá yí ọ ó rí pé kò sẹ́rí ń ọ òjò ti rọ̀ rí dáná bí ó ń ṣe kótóbà lọ́wọ́ ẹnìkan wá bá aróko ni òun àmọ́ pa ìsọ̀rọ̀ náà ni wọn ànábì òjò ọ̀rọ̀ gbogbo nǹkan ọ̀gbìn gbogbo nǹkan ọ̀sìn wọn ń kú bá abẹ lọ ah ó sì gbọ́ sókè kò kú olórí mímbàrú mi àgbègbè àtàsọ rẹ̀ tutù òjò yìí ò sì yé rọ̀ títí tó tún fi di júmọ̀ àmì ọ̀sẹ̀ kan àgbọ́ pàdánù ń pa lóòrò àti àṣírí pọ̀ mo rò pé wa àgbọ́ pé ń papọ̀ nítorí òjò. ìgbà tó tún di júmọ̀ àmì ọkùnrin yìí tún wá ó gbogbo nǹkan parun omi yìí ń gba gbogbo nǹkan jẹ ọba wa fẹ́ kìí ṣe ma o àmọ́ kọ́ lọ́ọ́ ká kó Mẹ́dínà kọ́mọ̀rọ̀ ságbègbè àyíká Mẹ́dínà anábì sì ń bẹ lọ́ọ̀bẹ ọlọ́run sì ń ká kó ọlọ́run sì free gbogbo àyíká òjò ń ràn bẹ́ẹ̀ ẹ rí i pé látàrí pé àwa náà fíkìw tá à ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbé sí rédíò tẹlifíṣàn a ti ṣàlàyé mẹ́ǹpẹ́ lè papọ̀ àmọ́ ojoojúmọ́ là ń ṣe research àbí òye wa ojoojúmọ́ là ń ṣe research lẹ́yìn náà sẹ́ńkù ìfatuwa kí lèmi fi ń sin lọ́nà sọ apádà rí pé náà àfaramọ́ zora tasiri mọ́ àfaramọ́ lọ́dọ̀ tiwa nù wọn náà tó bá wù ọ́ you are free ta ló di ọ lọ́wọ́ you are free to do what you want ẹlẹ́yin jẹba so torí pé wọ́n sì lò àwọn èèyàn ń sin nǹkan lò zuhur àti asiri ni sọ ó wá di pé àwọn èèyàn ń pa jumu'a àti asiri pọ̀ àìmọye táwọn èèyàn máa pè láti kó yìí náà wípé asalaamu aleykum apari jumu'a ìsìn wa ní kọ́ àtúnṣe asiri ń bọ̀ kò sí ṣèbá nàbí ni ṣèbá náà lọ́n tó ti rọ̀ kò sí pàṣírí pọ̀ máa ń jọ́nà àbí òye wa ṣẹlẹ̀ ìjẹ́bù ṣe jẹ́ lẹ́yìn náà kò sọmọ pé ní tí wọ́n fẹ́ máa ṣe nu ẹ má wùlẹ̀ máa béèrè ìwọ́n ti ní conclusion pé ní tó ṣe ni kí ló ń bí ẹlòmíì léèrè okay you want to know his own view also <laughs> so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ nítorí bá wù kálukú tó máa sọ pé olùmọ̀ báyìí sọ olùmọ̀ báyìí sọ so o lè mú ètò wà á má wà akẹ́kọ̀ọ́ débi pa lè mọ̀ pé yìí lọ́dọ̀gba èyí ọ̀dọ̀gba ẹ̀hẹ́n làwọn òbí sọ pé eléyìí làwọn fi ń sin lọ tó máa sì gbìyànjú léèrè béèrè ń pẹ̀sìn ní tóun fi ń sin lọ ni ọ̀ máa sọ. So kò nídìí kí n máa ṣàlàyé fún bí mo ṣe ń ṣàlàyé nítorí pé ẹ̀sìn lè kí ó ẹni tó bá wà lè kí ó mọ gbọ́dọ̀ ṣe ẹ̀fọ́ sí wẹ́wẹ́ gbogbo ẹ̀ fún màá wá tún bí òun náà léèrè wo ni wá mú kí ló dé tó fi mú tó bá yẹ pé tó mú bá ṣe déédé masha allah kò ṣe déédé màá tún fi hàn bí ò ṣe ṣe déédé sàmánì tí wọ́n máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ generally tẹ́ bá ti béèrè ọ̀tọ̀kọ̀tọ̀ ni mo rò pé yẹ wa ṣé ká so pé nídìí láti máa sọ pé ẹnìkan ti sọ ẹnìkan tó sọ ẹnìkan tó sọ torí pé at the end of the day ẹni rí nǹkan kan mú jáde bó ti ṣe jẹ́ nu. lẹ́yìn náà wọ́n ní sáàlì lọ kí alukurani fáwọn tí èsè mùsùlùmí wọ́n lè gba islam àbí báwo wọ́n ní ọlọ́ọ̀fi sàdúrà ní à ọlọ́ọ̀mẹ́jẹ tọ́tọ́kọ́ lọ ké fún mùsùlùmí gan kọ́tọ́ torí pé alukurani ọlọ́run sọ̀kalẹ̀ nítorí nǹkan báyìí ọlọ́run sọ̀kalẹ̀ kẹ́lẹ́ bá fi mànà kẹ́lẹ́ máa sin lọ́n torí ẹ̀ ọlọ́run ọba kó tó wa káwa náà sì bẹ̀rù ọlọ́run káwa gbọ́dọ̀ fi lọ́kù lọ lọ́rọ́ lọ ẹni tí bá ń wo oúnjẹ kó wo oúnjẹ lọ síbòmí adúpẹ́ fọlọ́n gbogbo òlu lọ́jà wà fá gbogbo òlu lọ́jà wà ẹ̀hẹ́n ẹ̀ńjẹ́ òní mọ̀ jẹun sọ̀rọ̀ ókè ọ̀sẹ̀ tó ọ̀sẹ̀ yìí náà ni ọ̀sẹ̀ yìí náà mọ̀ ń sọ lẹ́kọ̀ọ́ mo ní allah ọjà jàǹkárá wà fá tó ọjà òyìnbó náà sì wà ẹ nílẹ̀ yìí náà kọ́ ọjà àràdá wà bí òsì ọwà lọ́wọ́ mú sì tún ti sí kan ọjà abẹ́dẹ̀ ọwọ́ àbí òsì ọjà jàǹgó ẹ̀ dáhùn ọjà ọjà kílẹ̀ tó ń pè é ọjà ọjà wàzó ọ nínú kútùbà tá a tún ṣe lánàá asàlàyé gẹ́gẹ́ bí ọ̀kan Ayyub as-Sakhtiyani rahimahullah ọ̀kan náà aṣáájú rere ó ní ilzam as-suq ó ní dúnímọ̀ ọjà lílọ dúnímọ̀ ọjà lílọ torí kò lè bá a fi ráàyè rẹ̀ onídì kí n pé torí pé mo ti ka kí omi ò ní ní kan tí mò ń ṣe so torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn jẹ̀jẹ̀ kú jẹ Sufyan as-Sawri wọ́n rí dànàní lọ́dọ̀ rẹ̀ owó gold lẹ́nìkan ni ah yọ bá abdullahi tó ń tìkù bí hádìí dànàní. ìwọ bàbá abdullahi wọn náà tún diwó mú lọ́ba ni oskut panuma ọ̀nìlọ́wùlá ha tí o bá sí ìwọ̀nba tọ́lọ̀ ń fa wa náà ni latamandalabina molo gbogbo àwọn lọ́balọ́ba ọba ti sọ wá dáńkàtì tẹ̀mọ̀kọ́lùmọ̀ tí o bá ní ọ̀nà owó yọ̀ọ́ lọ́mọdé kò sáàfin mi yọ lọ máa jókòó sọ́dọ̀ àwọn olówó ni yọ bá dàbí òwe haúsá alẹ ìbá kò mú sáàmù sáàmù kùsì ní ìnáàmù Ọlọ́run bá kó fún yín ló bá ti fún yín àwa náà ó rí nbẹ àbí òye wa tó ń torí de eléyìí ó ní tí ọba sí wọn bá tọ́lọ̀ fún wa yìí gbogbo àwọn ọlọ́lá yìí ọba ti sọ wá di àkísà tí wọ́n fi nù mú torí de eléyìí báyìí ẹ jẹ́ ká kọjú mọ́sẹ́ wa akíó kò pé ká má nìṣẹ́ akíó kò pé ká má kọjú mọ́sẹ́ wa káwa náà kọjú mọ́sẹ̀ wa tọ́ wọ́n ní sẹ́yìn bá ti fi sọ̀lá tilẹ̀ fọ́dún gbọ́ọ́rọ́ tó wá fẹ́ padà sí ti sọ̀lá pé ọ̀sán gbèsè àwọn sọ̀lá wà ti ká ní àbí ọkàn máa bá a lọ bẹ́ẹ̀ á rí i pé kọ́gbà pé káfíìrì ló ń tẹ̀lẹ̀ eléyìí lọ́nà tó ṣọ́ọ̀tì jù òun ṣẹ̀ṣẹ̀ di mùsùlùmí nìsín tó fáìlì rẹ̀ wà di tuntun àmọ́ tó bá gbà pé mùsùlùmí ló ń tẹ́lẹ̀ la ilaha illallah ọ̀ràn tó ti dá pọ̀ yọ ọmọ kàfàrà rẹ̀ ní títí láéláé kò lè sa àwọn sọ láti yẹn máa kọ̀tọ́ àmọ́ yọ ọmọ sa àwọn nawafil yọ ọmọ asẹ istighfar nawafil istighfar nawafil istighfar la'alla Allah bọ́yọ̀ lọ́wọ́ jẹ́ forí jì àmọ́ tó bá ti gbà léde kúkúrú pé káfíìrì ló ń tẹ́lẹ̀ ó ń ṣẹ̀ṣẹ̀ di mùsùlùmí ni fáìlì rẹ̀ ọ̀dọ̀tún láti sin lọ yọọ máa sin lọ lọ yóò tún máa túbá kó ń pẹ́ kó ń tó di mùsùlùmí mo rò pé yé wa ń pẹ́ kó ń tó ń bá ti kú ńkọ́ ẹ sì mà pé ẹni tí ì bá ti sọ láti tẹ́lẹ̀ náà ńkọ́ kí ṣe mùsùlùmí ilé ìjẹ̀bù sí pàápàá tó máa mọ̀ pàtì tọ́ ìbéèrè gbáǹkọ́gbì lọ parí ìbéèrè wa lónìí wọn làwọn fẹ́ fẹ́ yàwó ó ti yé ẹ̀yin náà. àwọn ò sì lówó kankan ǹjẹ́ ààrẹ nìkan nu yín tó lè dá wọn lóko owó ọkùnrin láyà pọ̀ ìbáraẹni wa sọlọ lọ́wọ́ àti ti sọ pé ẹni tí ó lè fẹ́ àwọn ni kọ́ máa ṣe kọ́ máa ṣe sèyí sí wàhálà ọlọ́run ọlọ́ ọlọ́run ọlọ́ dá mi lóko pé àwọn akálukú náà tó níyàwó lè tá ń ebi kálukú ń bá tiẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọ́ ni tontori ẹ̀ àmọ́gbàtà ni ààrẹ ti da lórí pọ̀ fẹ́fẹ́ yàwó ni wọn bá tó ní kékeré yìí ọlọ́wọ́n bọ̀ fàlùbáríkà sí wọ́n fẹ́ yàwó tó bá fi lè fẹ́ yàwó ọlọ́wọ́n bọ̀ ràn ọ́ lọ́wọ́ torí wọn àdọ́gba ẹni tí ò lẹ́nìkan ti ń tọ́jú àti ẹni tó lẹ́ni ti ń bọ́ wọn àdọ́gba ẹ̀rí pé ẹni tí ò lẹ́nìkan ti ń tọ́jú títọ́jú wọn máa tọ́jú ọ̀nà ó lè jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ kọ́ máa sùn kọ́ máa sùn bí òrì wàláì ẹni tó bá ti lẹ́ni tí ń bọ́ wàláì kò jókòó kalẹ̀ yóò máa struggle ni bí ẹnìkan tó wá bá mi lánàá kí n dákun kí n bá wọn sinà sí àfẹnìkan ọfẹ yarí sẹmẹsẹ bá bọ ọlẹ ìyàwó sì ń bẹ́ńlẹ̀ ọmọ ń bẹ́ńlẹ̀ ẹ bá ní sọ fún kó ṣe kan ọlọ́lọ́mọ mẹ́jẹ ntí ọ sọ fún ní bẹ́ẹ̀ lára rẹ̀ kí lẹ́yìn ló ti ní ìyàwó àtọmọ àbá ìdáhùn fi máa sọ fún mi kẹfẹ́ ìyàwó náà nù. ẹ̀hẹ́n torí tó bá ti fẹ́ yàwó nísìnyí ọ wà responsible ọ wà responsible tí o níyàwó sẹ́mi ká mọ̀ sọ̀rọ̀ pé àṣìṣe ẹ̀ ṣe kínní nísìn ìyàwó tó bá tí ìyàwó bá bá sọ tí o gbọ́ yóò gèjẹ létí oní òdìpọ̀ gbọ́ torí di eléyìí báyìí kò ní ìdíkọ oníkẹ́nìkan dọ́ lókòwò torí pé àmì pọ̀ fẹ́ kan ṣe tún hàn nù béèrè òtí níbi tó náwó sí oníkọ́ ọ yẹ kó o ti yàwó náà nígbà tó o bá yàwó ọ fáwọn yẹn pé awọ kájú lù ẹ lọ yìí dùn o ti fẹ́ lọ ká kówó fún ọ tó o bá dà ìbá <laughs> torí de eléyìí báyìí nígbà o bá yàwó náà ni tóbìnrin kan múra rẹ̀ wá bá nàbì pé mo fira fún wa nàbì tánàbí sọlọ́lá àṣọlá náà kí lọ́ọ́ wá ní tó fún ó ní mo ní lọ́ọ̀dì mi yìí báyìí ìlọ́ọ̀dì rẹ tọ́ ọ fún tó ní wà wọ́n hù ó ní à ẹ kò sì ṣe pín méjì lọ́ọ́ wá nǹkan wá tó fún kódà kó ṣe pé òkarin tó ń ti pé ìwọ ni ká lò òkarin tọ́lá ti sì sọ pé òkarin òka ṣètọ́ni ìyẹn ní káàdà fi sọ pé lọ́ọ́ wá nǹkan kan wá kọ́ bá àti ẹ̀yẹ pẹ́rẹ́ jù bẹ́ẹ̀ lọ ọkùnrin yìí lọ kò rí nǹkan kan mú wa kó tó sọ pé òun há nǹkan kan náà alukurani anábìá sọ pé ankahtukaha bima ma'aka min al-Qur'an ó ní tọ́ máa ké ní àbọ̀ ha ó lòun ha ọ̀dà ntọ́ ha nù al-Qur'an ni mo fi fi fún ọ nínú rìwáyà kan an tu'allimaha kọ̀ọ̀kan ní ntí wọ̀ ha lànà bí fi fi fún so eléyìí túmọ̀ sí pé kó lówó wọn sì fòfin fún tẹ́rù pé lẹ́yìn rẹ̀ yóò jókòó kalẹ̀ ni kò ní jókòó kalẹ̀ yóò sọ̀rọ̀bù ni torí di eléyìí wọn náà fẹ́yàwó náà gbàtọ́ bá fẹ́yàwó kọ́ wa ké síta ẹ̀yin èèyàn ràn mí lọ́wọ́ kò sí ní tí ń fi bọ́yàwó pẹ̀lú ògbó ọlọ́run kó tó dákẹ́ ààrẹ ni tó gbèsè fún ọ tó sì kéésì kó kówó fún ọ ó gbèsè fún ọ tó sì ọlọ́run ọba kó ràn lọ́wọ́ kó gbàdúrà wa kó gba àwọn tó ti níyàwó ọlọ́run má lé yàwó wọn lọ àwọn tí ò ti níyàwó ọlọ́run kó fún wọn yàwó alálùbáríkà àwọn tí ò ti lọ́kọ kọ́lọ́run fún wọn lọ́kọ alálùbáríkà àwọn tó ti lọ́kọ ọlọ́run má gbọ́kọ mọ́ wọn lọ́wọ́ o ọlọ́run ọba kó túbọ̀ jẹ́ ká ní ìlọsíwájú nídìí ẹ̀sìn islam ìrànlọ́wọ́ tí ọ̀lẹ́gbẹ́ ọlọ́run ọba kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ètò ti dáná ọ̀rọ̀ ọlọ́run má bàjẹ́ ètò kúdẹ́ káàtó ọlọ́run tún ṣe subhanakallahumma wa bihamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.